You can see, all of you, you have seen my message that uh, Farida and Demola should settle their fights. Uh, some people be saying that it's on bad day in sin, what one said to fight on. Two of them, they've been together for like 20 years, according to something years, according to their stories. And during that time that they going off and on to each other, they also fight, they do fight. Yeah, they do fight. Okay, especially when you are dating somebody you have a mission just you're dating that person just to to to have the to have her as your mistress or to have that man as your just a boyfriend to ma do sitter. you understand me anytime to want my service you understand so I want them because I listen to a lot of voice note now just one voice note I don't have time to so much like that but when I look at it the way people are talking one sort of voice note people analyzing things like that I don't have time to watch much but but do you know that they can still settle they have said a lot of things about themselves and um, that is why when you are fighting each other couples, learn at times when you are angry. Be quiet. Okay? But our flesh always respond to people, always re respond to things that are not good. They respond to things that are good as well. They also respond more, more to things that are not good. Okay? But then meal oh, every day, you know, I always talk about Bible in one way or the other. But let's go there now. Like this one, a lot of people want to put them asunder. The Bible say, what God has joined together, let no man put asunder. I'm not reading that for anybody. Because a lot of relationship, a lot of marriages are not joined together by God. Okay? It's not joined together by God. It's joined together by people. And when people join you together, they do what? They put asunder in your relationship. Okay? They join you together, they put asunder in your relationship. And that's why you got to be careful. Don't allow people to join you. Put things in the hands of God. Even if you come across your partner through somebody, through a date, through a, I mean, some hookup, relation i mean relationship expert don't look at those ones try to look unto God because when you look at if, if you look on those ones and you trust in them when things started getting better between two of you they can put asunder because they join two of you so make sure God join you together but this is what I want to read for you today and that's what I want to do to you I want to comf I mean comfort comfort all of you both of you okay because I've been in it when people like things when you are going through pains you are going through problem and people mocking you talking tó máa ń ṣùkẹ́ lójú egbò yẹn dáadáa tó wọ́n ti fún ẹ lápá then it pains you most you feel the pain more. So I've been in the shoe. No, it may not be a particular like that one, but I know what it is for somebody to be passing through trouble, through trial. Let's go to Second Corinthians chapter 1, verse 2, 3 to 4. Say, praise God, the Father of our Lord Jesus Christ. The Father is a merciful God who always gives us comfort He comforted us when we are in trouble so that we can share his, his, the same comfort with others in trouble. He has been the one to comfort us. He has done that for me. God has done that for me by comforting me when there was nobody. Because at times when you see when you are in trouble, people you expect to comfort you, they disappoint you, they join the trail, they join the crowd, they join the society of uh, the world to mock you and to pull you more down. And at that moment, they reject you. Seriously. So for now, the Lord has comforted me. He has done that for me. And that's why, as a child of God, I'm speaking this for you. I don't want both of you have fought. But all our righteousness, like a filthy rag before the Lord. No matter the problem. But one thing I want to tell you, if you are diabolic if you are demonic if they are use something for you tó bá wà nínú ẹgbẹ́ òkùnkùn àbí tó ti wà nínú association burúkú tá a bá ń sọ̀rọ̀ eléyìí fún yín kò ní jẹ́ nǹkan kan fún yín you have to change from it because Satan have nothing to offer you than to destroy you to put you into trouble to disgrace you àwọn tó máa fi ń pè ní òfun ni lẹ́dìí ẹ̀sìn gbódìdí ẹran tó bá fún ẹ ní owó á fi gba ẹ̀mí lọ́wọ́ ẹ tó bá fún ẹ ní iyì á mẹ́sọ̀ pé fún ẹ ní àìsàn padà fún return Satan demon never give anything for fun okay so today the best thing is for you to, for both of you to repent from your sin you have committed sin you body shame both of yourself like uh, the wife body shame the husband the husband also body shame the wife all of you because of one thing or the other and because of one little mistake you know where there is love love love cover multitude of sin you know love can forgive each other okay people will be saying na kí ni ṣe ẹ ní kíra ni tó di pé tẹ́ ẹ bá ṣẹ́tù ní sìn tẹ́ bá ríra ní fújọ tẹ́ bá tọ́ pàdé ẹ ti lè pàdé ní pati àbí kẹ́ jáde ẹ máa máa wọ̀ṣì fúnra yín ẹ máa ṣiṣẹ́ tù náà ni but the earlier the better you settle your issue forgive each other and let go it doesn't matter and that is what can shut up the enemy again and the problem you have both of you have exposed yourself now to the whole world both of whatever problem you may be having there is a solution to all those problems there is no kò ń ṣe orí fífọ́ àbórí bíbẹ́ ni ògùn orí fífọ́ every problem you are both pointing eléyìí kò bímọ eléyìí náà systematically Eh, wọ́n ní the other husband ti ní ọmọ nígbà tó kéré ìsà ìgbà tó wá dàgbà tó lówó tó wá di barren but God can turn he can he can he can do he can redo it again okay and uh, the other lady náà tó ń pè Farida said something that pé òun gbé lọ ilé babaláwo kan tí òun ní kàbúrò òun gbé lọ all those babalawo's house uh, occultic people that you are visiting also they will cause you problem like eh, what you are like what you are seeing now because we don't belong, gbé lọ yẹn náà ó mọ̀ nǹkan tó máa let me tell you one thing experience me. nínú ayé la part of kì í experience Me, nìkan part of my experience nínú ayé Tolu you are busy one day the late father of my baby said something nígbà tí ó wọ́n ṣiṣẹ́ bank wọ́n wá problem wá pọ̀ tí bọ́mọ́mísí wọ́n bá dé ń gbà yẹn kí ẹ lè mọ nǹkan tí àwọn diabolic ń ṣe nínú ayé yìí o they will never give you peace Satan he will never give you peace those people they will never give you peace so this person ní gbogbo gbà yẹn tọ́ bá ṣàdé wọ́n jà ní problem lóríṣiríṣi and he is an innocent person o kó lè mọ̀ pé tí ayé bá fẹ́ dààmú ẹ̀ tí àwọn ìka bá fẹ́ dààmú ènìyàn kó dìgbà tó bá ṣe ó lè mọ́ka ilẹ̀ ẹ̀ka gbá ńgbà tó wá ó wá lọ sí ní gbogbo àwọn ọmọ kótó àbá lọnu problem tó bá fi lọ ẹ kò sí nǹkan tó fẹ́ ṣe fún nàìjíríà wọ́n máa fi ilẹ̀ kú lọ lọ ẹ gbé ẹ lọlé babaláwo ó ní fọwọ́ náà ṣe pọ̀ gan nàìjíríà wọ́n lè gbé ẹ lọlé uh, wòlíì èké wọ́n lè gbé ẹ lọ sọ́dọ̀ gidi wọ́n lè gbé lọ sọ́dọ̀ rìgítà wọ́n lè gbé lọ sọ́dọ̀ fake wọ́n gbé lọ sí aláàfáà and that is why you see because of those people to be having money láti máa jẹun náà ẹ mọ nǹkan wọ́n pọ̀ wọ́n dẹ̀ máa ń dá wàhálà lẹ́sìn ayé ènìyàn àwọn ènìyàn wọ̀nyí náà tó ń jẹ́ pé nínú káàbáyé èèyàn jẹ́ ni wọ́n ti ń jẹ they have to send her below they have to send you oríṣiríṣi wàhálà especially when you have money or you are well known they give you problem when you look at things apart from àwọn ọmọ tó ń bá bí tó ní challenges láti inú ìyá wọn wá àbí ẹ bá rí àwọn èèyàn tí ò lówó nínú ayé tí ò dẹ̀ ga àbí tí ò jẹ́ mi kí ṣe èèyàn tí ò ga iṣẹ́ kúkúrú àwọn èèyàn kọlù mọ́tò àwọn èèyàn tí ò people real people uh, real people have problem but when you want to see people who are who don't have problem tó bá ka owó wọn ní bọ̀ wọn ní ní àìsàn kódà wọn ní ní ìṣòro kankan ó ti bẹ́ẹ̀ so deliberately purposely the the occultic people the occultic yẹn kò mí pé babaláwo nìkan some mm, afa occultic some pastor occultic some babaláwo occultic okay wicked souls that use evil spirit so they have to be sending problem to people so that you can be sending And if people want to actually spend money getting money from you if you are succeeding in life or even gan tí kan nínú yín bá ti ní issue to wá ti fẹ́ bá padà dìde padà wọn ò ní fẹ́ kẹ́ ẹ because wọ́n fẹ́ jẹ yín wọ́n jẹ yín méjèèjì ni you are just like a mugu to all of them Ben ni Farida àti Demola you may not know àwọn kan to ṣe pé wọ́n máa ma ṣe bí ọ̀rẹ́ sí ẹ̀ ń sìn wọ́n lè máa ṣe bí Farida they actually they are not friends because nígbà táyè bá wà nínú ayé Farida ó máa láyè fún wọn á dẹ̀ máa ná wọ́n máa wo ìgbà tó bá lọ́kọ yẹn náà máa wò pé gbogbo tó yẹ kó fún àwọn àbí ìgbà tó ti ṣe kiri kan ṣe ọkọ ẹ̀ ló máa gbà àwọn tó pẹ́ ta bá dọ̀dẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ní kó yá alọ́ àbí kankan kò ní rí mọ́ ẹ tán tán so many people always against relationship okay ọ̀rọ̀ yóò kàn mí o torí pé bẹ́ẹ̀ ṣe wà yẹn Farida mi ti tèmi ó ti ṣẹ̀ mí rí but um, kò dẹ̀ ṣẹ̀ mí náà ó ti yé bẹ́ẹ̀ ah, so nǹkan torí nǹkan mi tó kàn ti bí ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ ignorant ó dẹ̀ lè jẹ́ bó kàn ṣe nǹkan bó ṣe wù àti pé kí ni tó bá dẹ̀ tiẹ̀ jẹ́ but nísìnyí èmi ò kàn ń fẹ́ kí nǹkan èèyàn dàrú àti pé iṣẹ́ tí àwa dẹ̀ gbà òun náà ni pé tá a bá sọ̀rọ̀ tí wọ́n bá fi ọ̀tún bá ọmọ wí wọ́n fi òsì pa fámúra so àwọn méjèèjì yẹn normally nígbà tó ó tún sọ nǹkan kan fún mi lánàá mo bọ̀ mo máa sọ ẹ̀rí mi o fún àwọn experience mi o ó tún wá sọ nǹkan kan lánàá pé ẹ torí pé Démọ́lá ńgbà tí mo gbọ́ ìjẹta ni mo gbọ́ pé torí pé ó fẹ́ gba owó kan ó ní ilé kan tó fẹ́ tà ń sìn ó fẹ́ gba three kan millions òun ló jẹ́ kó máa ṣe yànmà ẹ̀mọ́ kiri kan kiri kan ó ti yé mò ń bọ̀ mo máa kọrin fún un sìn ó ti gba Démọ́lá nígbà tí ẹ̀rù wà bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè sọ pé nígbà yẹn nítòótọ́ ńgbà tí Démọ́lá dé Démọ́lá ilé ẹ̀ ó ti bàjẹ́ àwọn èèyàn tó wà ń bẹ̀ ti bàjẹ́ àmọ́ bó ṣe máa ń àmọ́ àmọ́ bọ́n ṣe máa bọ́n ṣe máa lò ó nǹkan ní nǹkan ìlòkulò ni wọ́n lò even though gan tí Dẹ́mọ́lá gan bá wà nílé wọ́n tún lè bẹ àwọn èèyàn plumber gbogbo èèyàn tó bá ń ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ ní kó máa ba nǹkan ìjẹ́ tí wọ́n ti ṣe fàwárí bẹ́ẹ̀ ni àwọn kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn wọ́n wà ní orílẹ̀-èdè Nàìjíríà ní gúrùpù wọn náà ní gbogbo àwọn tá a ti sọ̀rọ̀ wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gúrùpù kan náà ni gbogbo wọn wà orúkọ kan lè yàtọ̀ wọn kàn lè wà ní branches oríṣiríṣi ó ti yé bẹ́ẹ̀ so wọ́n máa ń ba nǹkan oníkan jẹ́ wọ́n ṣerú ẹ̀ rí o wọn tó bá ra aṣọ wọn lè lédè sọ fẹ́nìkan ibi mo sọ mo ní tẹ́lọ̀ kan ó kàn déédéé mú aṣọ mi ó déédéé fàyà kì í ṣe tẹ́lọ̀ yẹn kò ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ o àwọn èèyàn tí mo ti sọ̀rọ̀ wọn nígbà tó wá torí ẹ̀ wọ́n máa wá gbogbo connection gbogbo tó bá ti ṣe báyìí wọ́n fẹ́ máa ṣe wọ́n fẹ́ máa tẹ̀lé ẹ lọ so láti máa dà yí ẹ láàmú so Démọ́lá wọ́n da Démọ́lá láàmú wọ́n da Farida láàmú Farida mo fẹ́ kó tẹ́tí ẹ̀ kó gbọ́ wọ́n da Démọ́lá láàmú wọ́n dẹ̀ da Farida láàmú Farida náà dẹ̀ kò kò sẹ́ ó ní ẹ gbogbo ayé tó ti lò ní London gbà yẹn ẹ ojú ẹ̀ ló fẹ́ máa fi wò ń pé àwọn máa lọ from one place to the other pé àwọn ti dòdò kúdò dàdà kò kúrọ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn kò kúrọ̀ ànúgbà yẹn náà ó lè jẹ́ torí ẹ̀ ni òun àti Démọ́lá náà ṣe ṣe ọ̀fà náà ó ti yé bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ torí ẹ̀ náà ṣe ṣe ọ̀fà náà nísìnyí wọ́n ti wá fẹ́ gbàgbé wọ́n ti fẹ́ bọ́ gbogbo side yẹn to forget the story of the past but nígbà míì tán bá jọ wà tó bá kúkú jẹ́ni tó ní strong mind tó dẹ̀ wé pé tí má kúkú lọ ìgboro náà ń sìn ìgboro náà ó ti yé bẹ́ẹ̀ owó tó bá rántí àwọn eléyìí ti bá sùn ó ti bá sùn wó wàá kàn ó ní láìkì ìyàwó ẹ̀ ó dẹ̀ ní láìka rẹ̀ gan gbogbo àwọn èèyàn tó wà nínú ilé tó máa ń jáde tó máa ń fẹyín síta tó bá ti dé ta yẹn they have all one thing or the other kélé máa wò pé léèdẹ̀ ti bẹ́ẹ̀ ní sùn ló ti ṣe kiri kọrí ìyàwó gan tó bá rántí pé ọkọ mi dẹ̀ ti bá ilé ìsùn rí o I don't know I feel like removing it ṣé mi ní yọ kí ní ìkúrò báyìí sí me I don't like you you are disturbing my head o you this girl ẹ má bínú jàre i don't mi mọrísì torí ẹ̀mí fẹ́ máa lo gèlè all the time àmì lo fìlà. so Demola àti Farida wọ́n wà ní ọwọ́ ìgboro ni wọ́n somebody calling me who is calling ẹ ẹ ní màá ti wọ̀ balẹ̀ ìkùnjẹ́ balẹ̀ ìkùnjẹ́ so Farida kí n tó both of you if you don't be careful ẹ ẹni tó bá ti ṣiṣẹ́ fún yàn tó bá ti ràn yàn lọ́wọ́ nígbà tó bá ní problem ó náà lẹ́yìn kó jèrè ẹ̀ nígbà tó bá dé ó ti yé má fẹ́ kẹ́ forgive ara yín torí bàbá yín yẹn náà mi ò dọ̀ torí ó ti sọ lánàá ó dẹ̀ ti fi sísẹ̀mù sọ pé tòótọ́ ni tẹ́mi bá sọ̀rọ̀ mo rí pé wọ́n ti dá mi lóhùn pé gbà tó wà ń gbòòrò bóyá gbà kan ló dókè wọ̀ rí ó ti yé mẹ́yẹn but àwọn bàbá yẹn náà à ń bọ̀ a máa à ń bọ̀ àwọn èèyàn tán ti gbé àlèlé nígboro ti pọ̀ jù tí wọ́n bá ṣọ́ra gbogbo obìnrin máa dáwọ́ pa wọ́n ni hmm, wọ́n bá kò sáwo tán lè ṣe nínú ayé yìí ó ti yẹ yín bẹ́ẹ̀ because ọwọ́ ẹni tí wọ́n bá ti bá sùn yẹn wọn ò ní fẹ́ kí ẹnìkan tó bá fẹ́ rówó èdè kó tún bá wọn ṣe àbí kó máa yan ọkọ fún wọn ní sáìn ni gbogbo wọn ń gbogbo wọn yẹn àti àwọn tó ń ṣe èrèkiri àtàwọn àlùjọ̀nú àti gbogbo wọn gbogbo wọn pátá náà ti bá sùn rí wọn máa yan ọkọ fún wọn ní ọkọ tó dẹ̀ gbúdọ̀ dá jókòó sílé ọkọ tí ò bá fẹ́ jókòó tí wọn ò nílé control wọn ò ní fẹ́ because ìgbà tó bá fẹ́ lo obìnrin yẹn ẹ máa gbọ́ o nígbà tó bá fẹ́ lo obìnrin yẹn wọ́n máa sì fẹ́ pé nígbà tá hmm? Okay láti bá a ṣe ìṣekúṣe wọ́n á tún lè pè é so wọ́n gbúdọ̀ ní ọkọ tó bá máa fẹ́rú obìnrin tí àwọn bọ̀dọ̀ olórin yẹn tán bá ti fẹ́ ó gbúdọ̀ jẹ́ ọkọ tó máa ṣe control fún wọn torí bẹ́ẹ̀ wọ́n máa máa dẹ ẹniyẹn láàmú ni ṣótiyé wọ́n máa ń da obìnrin láàmú gan wọ́n dẹ̀ máa ń da ọkùnrin náà láàmú ṣótiyé yín bẹ́ẹ̀ àwọn àwọn ara wọn yẹn náà wọ́n máa ń da ọkùnrin láàmú wọ́n máa da irú Dẹ́mọ́lá yẹn náà wọ́n dà láàmú ni bẹ́ẹ̀ ni wọ́n ní ẹnìkan ló mú okó ẹ̀ ẹnìkan ló mú kinní kan all those things just to disgrace yourself but it's nevertheless téèyàn bá ti ń dàgbà gan ó ti yé àjàjà tó bá lọ ní stress àbí tó bá ti lọ sí bí ìdẹ̀fẹ́ sọ̀rọ̀ mo gbọ́ nǹkan kan nípa àwọn tó bá ti mú ní ìlú òyìnbó tó máa fẹ́ fi wọ́n sílẹ̀ nígbà mi oúnjẹ tó máa ń fi sílẹ̀ fún máa ń fún wọn ní àwọn ìlú kọ̀ọ̀kan ṣó ti yé yín mẹ́rin àjàjà tó bá náà fẹ́ dá padà sílé wọ́n máa ń wíkìn ní gbogbo nǹkan wọn ti yé yín but mi ìfẹ́ torí ìlú tí mo wà àti kò kíkó tẹ́ ń ṣe bọ̀ ní ìbúdọ̀ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ti understand bẹ́ẹ̀ yẹn ìmí ìkẹ̀dẹ̀rẹ́ tún lè jẹ́ spiritual ó ti yé bẹ́ẹ̀ but me I believe much I believe in spiritual and also some some things are physical and something are spiritual okay so what you can do now um, àwọn ẹlòmíì nítorí ó sọ pé òun ra Farida ló ra a lot of things láti help ọkọ of course gbogbo nǹkan tí Farida ṣe yẹn it's a normal thing tọkùnrin àti obìnrin bá jọ wà papọ̀ tán máa ṣe fúnra wọn kàìmọye nǹkan tó ń pè ní relationship nìyẹn ọkùnrin ọkùnrin no no no ọkùnrin àtobìnrin torí ẹ̀ náà ṣe sọ pé olùrànlọ́wọ́ ni ọkùnrin jẹ́ obìnrin jẹ́ fún ọkọ ẹ̀ that is to say the man will surely have some problem that you have to place you have to fix you have to be there for him okay obìnrin kedere ọkùnrin dẹ̀ gbúdọ̀ fẹ́ràn obìnrin of course tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe gbogbo activities ẹ some things will happen generally naturally to between you and the husband tó ṣe love wa máa wí pé kó tẹ̀ má sí love tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọmọbìnrin yìí ah she did this for me she want things to be okay for me she stood by me when things are not right definitely those will bring things tí o bá ti rí bọ́dì ẹ̀ mọ́ ẹlòmíì ò rí bọ́dì ìyàwó ẹ̀ mọ́